إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى أسرار محمد صلى الله عليه وسلم ìṣàmà àtùmà ìtọ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú mẹ́sìlò ìspáàdá títí الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله أفعل تسواجه وني ما يقال عند الخروج من المنزل èyí tí a máa ń sọ nígbàtí a bá fẹ́ jáde nílé wà ní maruya fìtòráyí ìdàkúrò jìnnàlmánzé lára àwọn nǹkan tí wọ́n gbà wá ní àdúrà tá máa ń ṣe ń bàtà bá fẹ́ jáde nílé أولاني اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أضل أو أضل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي لركتي أنا محمد صلى الله عليه وسلم tí ó ní ká máa ṣe nígbàtí a bá fẹ́ jáde nílé òun náà ní gbólóhùn tí a kà táyì aláàbùnmà eré ọlọ́mọba inni a'udhu bika an mo sáàdìẹ́ níbi kí n sọ́nù àwọn òdọ́lá àbí kí èèyàn kan sọ nínú àwọn azílá àbí kí ẹsẹ̀ níyẹ̀ àwọn òzàlá àbí kí èèyàn kan jẹ́ kí ẹsẹ̀ níyẹ̀ àwọn avlima àbí kí n ṣàbòsí fún èèyàn àwọn òzlama àwọn òzlama àbí kí wọ́n ṣe àbòsí fún mi àwọn hajj àbí kí ń wo ìwà ìlójútì àwọn yóò jìhálà aláyà àbí kí èyàn kan wo àìlójútì tí ní sọ anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam a máa ṣe àdúwà yìí nígbàtí ó bá fẹ́ jáde nílé gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú àwọn شرح حبيب بسنن أبي داود بكنا سنن ابن ماجه àtàwọn kíra ní bẹ́ẹ̀ so àdúwà tí ó dá kánà ṣe ń gbàta bá fẹ́ jáde lé ní aláhùnmà inni a'udhu bika an adilla aw dalla أو أذلة أو أذلة أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي ìyẹn gbọ́dọ̀ máa sáàdì ọlọ́wọ́ bá níbi ìsọ́nà torí wípé ọmọ ènìyàn àwọn oríṣiríṣi ète ṣàìtọ́nù ló ń bẹ́ẹ̀ bákaná ṣaitọ́nù ní àwọn tí ó ń lò láti lè fi sọ ọmọ èèyàn nù láti lè fi ṣẹ́rí ọmọ èèyàn kúrò níbi tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fẹ́ adẹ̀mọ̀pínká tó sọ òun náà ni fabi'izzatika gbogbo wọn pátá òní máa sọ ní ọmọ anábí adama so ṣọ̀ìtánù ṣe ìlérí eléyìí so ló jẹ́ pé àwa náà gbọdọ̀ máa sáàbí ọlọ́run ọba níbi ayọ̀ àbí ń bí kí abéèyàn rìn àbí ẹni táàbà ṣe tí ó jẹ́ kí ẹsẹ̀ wáyé kúrò bí tó jẹ́ ìlànà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fi rán anábùwà muhammad sallallahu alayhi wa sallam so agbọ́dọ̀ máa ṣe lè kúnnà àdúwà bákan náà lára nǹkan tí agbọ́dọ̀ máa fi kún àdúwà òǹdé kọlọ̀ọba kó ṣọ́wá níbi máa ṣe àbòsí ah, ọmọ ènìyàn alábòsí ni wá gẹ́gẹ́ bí ọlọ́mọba subhanahu wa ta'ala bó ṣe ròyìn wá ọlọ́mọba ní innahu kana zaluman jahula dájúdájú ọmọ ènìyàn alábòsí ni aláìmọ̀kan ni àádẹ́rí pé bàbá wa Adam alayhi salatu قل ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قل يلوى ربنا ظلمنا أنفسنا يلوى أشياء بسيشوين يا روا سومين sílẹ̀ kó ṣe àbòsí fún ẹni ààrẹ àbí kó ṣe àbòsí fún ẹlòmíì tí ó bá ṣe àbòsí fún ẹ̀mí ààrẹ pẹ̀lú páwọn nǹkan tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní kí a máa ṣe kó ṣe pé nǹkan ẹ̀ ní ó máa ṣe àbí tí ọlọ́wọ́ bá ní ká jìnà sí inú ẹ̀ ló ti máa lúwẹ̀ tó bá ti di pé ọmọ ènìyàn ṣe tí ọlọ́wọ́ bá ní kó má ṣe àbò ń lúwẹ̀ níbi nǹkan tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kó má lúwẹ̀ ó ti di pé ó ń ṣe àbòsí fún ẹ̀mí ara rẹ̀ so ọmọ ènìyàn a máa ṣe àgùsí fún ọmọ làkejì rẹ òun náà ní ká mọ gbẹ wa ara àgòsí nìyẹn náà so eléyìí ìwà ọmọ ènìyàn ní afẹnití ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ṣàánú so ló gbé pé a fikúnú àdúrà káti kúnú àdúrà ipe kọ́lọ̀ wa mọ́jẹ ká mọ́ ṣe àbòsí fún ẹ̀mí ara wa kádẹ̀ mọ́ ṣe àbòsí fún ẹlòmí bákanáà kájẹ́ kó ẹ̀ lè ṣe ẹwà kò ń ṣe ká mọ́ ṣe ládùá nìkan torí pé ta bá ń ṣàdúà báàdẹ̀ ṣiṣẹ́ tán ọ́ so eléyìí kò láǹfààní àfi kí a ṣiṣẹ́ tán ìta bá ń ṣe ní àdúà náà so bákan náà àwọn aṣàhàdà ìwà ìmọ̀kan ìwà àìlójútì gẹ́gẹ́ bí tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ń kọ́ lẹ́yìn oní innahu kana zaluman jahula ọmọ ènìyàn aláìmọ̀kan ni so ìwà ìmọ̀kan àti ìwà ìlójútì ọlọ́mọba ṣọ́mi ń bẹ́ẹ̀ máde máa wà ìmọ̀kan máde máa wà ẹni tí ó ojú tí bákan náà èrè ọlọ́run ọba ṣọ́mi níbi àbòsí àwọn èèyàn ṣọ́mi níbi ìwà ìmọ̀kan ìwà ìlójú tí tí àwọn èèyàn máa wù sí má jẹ́ kí àbòsí wọn kó lè ràn mí má kí ìwà ìmọ̀kan wọn ìwà ìlójú tí wọn má kí ó lè ràn má kó lè ràn mí olúwa so àdúrà yìí àdúrà tó dáa tó yẹ ká máa ṣe ní gẹ́gẹ́ bí anábíwa Muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe fi kọ́ wa so eléyìí náà èyí tí ó pàtàkì láti máa sọ ní kí a fi kọ́ra gẹ́gẹ́ bí anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe fi kó àwọn sàhábà rẹ̀wọ́nù láyé àríhì so ń gaga fún rẹ̀ a ma sọ ilé nígbàtí ó bá jáde alimamu àtìrẹ́bìnrin rahimahullahu ta'ala wọ́n mú nínú sahih nínú súnánù wọn pípí ànábíwa muhammad sallallahu alayhi wasallam tí ó bá jáde a mọ́ sọ èyí tí a sọ yìí أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج من بيته ونجي النبي صلى الله عليه وسلم جاء قال بسم الله tàwàkàlùtù àlọ́mọ́ a ní mò ń jáde ní orúkọ ọlọ́mọ ọba mo fara lé Allah aláhùnmá inna na'udhu bika min an nadilla aw nadilla aw nadlima aw nudlam aw najhal aw yujhal alayna so ilayhi ẹ̀bàwà al-imam ẹgbàwà al'imam abu da'ud ó ní ma kharaja nabi sallallahu alayhi wasallam anabi sallallahu alayhi wasallam níjàre ní bayti ní ilé ìkọtún nígbàkan illa rọ́fà afárafọ́ ila as-samaa àfikóṣe pé kí anabi wa muhammad sallallahu alayhi wasallam gbójú sókè فقال اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أذل أو أضل أو أظلم أو أظلم أو أجهل أو يجعل علي سئلين أجل أني فون إنكتير الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله tí wọ́n fi nílẹ̀ nínú tíra wọn so ní ìtẹ̀síwájú wọ́n ní wọ̀rú ìyàfi dúgbùrí kúlù sọ́lá bákaná lára wọ́n ẹgbà wá tó wá ní ẹ̀yìn ohun bá kí mú tán an yusabbiha Allah salatan wa salatin ike kí ẹnìyàn kí ó ṣe subhanallah salatan wa salatin 33 wa yukabbiru Allah salatan wa salatin kí ó ṣe Allahu akbar 33 ويحمد الله ثلاثا وثلاثين خشى الحمد لله 33 That is subhanallah 33, alhamdulillah 33, Allahu Akbar 33. ويختم المئة بلا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير yóò wá sọ gbólóhùn tá a sọ yìí yóò fi parí rẹ̀ ó jẹ́ ọgọ́rùn-ún tí ó fi pé ọgọ́rùn-ún ṣẹlẹ̀ anábì sallallahu alayhi wa sallam a máa ṣe bẹ́ẹ̀ ló rẹ̀kọ́mẹ́ndì ẹ fún àwọn sọ̀hábà radwanullahi alayhi anábì sallallahu alayhi wa sallam a máa ṣe lẹ́yìn ó dẹ̀ tún rẹ̀kọ́mẹ́ndì ẹ fún àwọn nam a lè ṣe ah, subhanallah 33 alhamdulillah 33 allahu akbar 34 eléyìí náà nílẹ̀ bákan náà a lè ṣe subhanallah 25 alhamdulillah 25 allahu akbar 25 la ilaha illallah 25 eléyìí náà nílẹ̀ bákan náà a lè ṣe subhanallah mẹ́wàá alhamdulillah mẹ́wàá allahu akbar mẹ́wàá ilé iná rinlẹ̀ èyí tó bá rọ̀ wá lọ́rùn ẹ̀ ọ̀hún náà lórinlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí wọn apart from eléyìí àwọn ìrántí náà máa ń ṣe a bá parí anábíwá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọwọ́ aisha radiyallahu anha pé sọ oúnjẹwà sálámà so yóò ṣe astaghfirullah ní ẹ̀mẹ̀ta bákanáà àfàwọn أو نبوة اللهم أنت السلام كالسلام تبارك يا ذا الجلال والإكرام eléyìí lára nǹkan tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ti máa ṣe yìí so èyí tí a bá rí kó ọ̀wá lọ́rùn bẹ́ẹ̀ àtàwọn amíbẹ̀ náà wà káàbù ẹ̀yìn ohun tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ti máa ṣe so ó dáa kí a ṣe wọ́n èyí tó bá rọ̀ wá lọ́rùn tàbá lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ eléyìí náà ni tí ó fi ń dáa jùlọ ṣọlá fi pàrọ̀ lómi ó sọlámù níbi irun wọn ó jókòó pẹ́ àwọn àmì rẹ̀ ní wọn àrùn ní jókòó pẹ́ so gbogbo ẹ̀ náà ni tí ó rinlẹ̀ so gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ látọ̀dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi Wasallam. sallam náà lẹ́yìn ẹ apá tó mú tẹ̀síwájú wọ́n ni wa'inda al-khala'i naqul tí a bá lọ ṣe ìgbọ̀nsẹ̀ ta jáde ń bẹ́ a ni alhamdulillah alladhi razaqani lazzata wa akhraja anni wa abqa fi jismi eléyìí kò lálàáfíà so èyí tí ó lálàáfíà òun ni pé ta bá jáde ká sọ òfúránà ta bá jáde bí ilé ìgbọ̀nsẹ̀ á sọ òfúránà eléyìí ní àlàáfíà bákan tí a bá fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ so á sọ làúmọ̀ ní a'udhu bika minal khubuthi wal khaba'ith a lè ṣe bisimilá ká tí ó wọlé a lè bá ọmọ lórí ẹnìkan a lè lè fi kún aláhùnmọ̀ ìní àrọ́gbẹ̀bẹ̀ kẹmìnàl kọ́bùsí wàlùkọ́báyì ẹgbọ̀wọ́ tọ̀tọ̀ ni wọ́n anábọ̀wọ́ muhammad sallallahu alayhi wa sallam ó ní sátúrù ma bẹ́yìnà ààyùn bisimilá anábì sallallahu alaihi wasallam tí máa bo ọmọ anábì adama tí ó ń jẹ́ kí àwọn àlùjànnú lè rí owó rẹ̀ nígbàtí ó bá ń ṣe gbọ̀nsẹ̀ ó ní pé tó bá fẹ́ wọlé kó then hadithi kejì wọ́n ní anábì wa muhammad sallallahu alaihi wasallam a máa sọ wípé aláhùnmá ìní àrọ́rọ̀dọ̀bẹ́ká minalkubsi walkhaba ìrí ọlọ́mọba busadio níbi alkubsi àti àwọn apá wọn ní akọ aljannu àti abọ aljannu òun ni alkubsi walkhaba so kókó ó ní pé anábíwá Muhammad a máa sọ ilé láti lè fi wọ ilé ìgbọ̀nsẹ̀ àbí àyè tó ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ní àsìkò ìgbà yẹn kò ń ṣe bí wọ́n kọ́ ilé tí àwọn èèyàn tí wọ́n kó sínú rẹ̀ létà náà bẹ̀rẹ̀ sí ní kọ́ yẹn ṣebi tí wọ́n ti máa lọ ṣègbọ̀nsẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam òníbi tó ń pè ní almanasir a ń bí ìgbà téèyàn á rìn jìnnà kúrò níbi tí àwọn ilé wà ìgbèlà àwọn ti máa lọ ṣègbọ̀nsẹ̀ ẹnu iléèwẹ̀ òun ni wọ́n máa kọ́ sílé ńgbà yẹn ṣùgbọ́n ilé ìgbọ̀nsẹ̀ ibi tí wọ́n ti ṣe ìgbọ̀nsẹ̀ wọ́n rìn jìnnà láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ ni so tí pé ó ń wọ ibi tó ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ yẹn so àbí tó bá di pé ó fẹ́ ká aṣọ rẹ̀ níbi tó ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ yẹn yóò aṣọ gbólóhùn yẹn ipe aláhùnmá inni a'udhu bika minal khubthi wal khaba'ith sọ eléyìí a so uh, gẹ́gẹ́ bí ta sọ alkubur walkhaba'is òun ni akọ alùjẹ̀nú àti abo alùjẹ̀nú abáhùn kan burúkú àwọn kan tí ó dá so anábi sọ́lá sọ́lọ́m a máa sọ ilé níbi tí anábi sọ́lá sọ́lọ́m sọ jọ́ ka ó ní inna adil hushusha muhtadara anábi sọ́lá sọ́lọ́m ni àwọn abita tí í ṣe gbọ̀nsẹ̀ yìí mọ̀fádọ̀rọ̀ àwọn àlùjànnú a máa wá síbẹ̀ àwọn nǹkan burúkú a máa wá síbẹ̀ sọ̀rẹ́sọ̀lá àtàràmì tí ẹ bá ti ń wọrú ààyè yìí ẹ máa sọgbó lóhun aláhùnmá ìní ọ̀rọ̀ gbẹ̀bíkà nínú ẹ̀kọ́bùtì ṣùgbọ́n ìdí àfọ́ àmúwá kò ń ṣe ìtò ní so láti sọ fún wa wípé kí a mọ̀ ṣe àdíká ká mọ̀ ṣe ìrántí ọlọ́wọ́n bá subhanahu wa nínú gbogbo situation tí a bá ti bára wa afáǹtẹ̀ tó wájú wọ́n ni máa yíkọ́ lè rindal khawf ìta mọ́ sọ nígbàtí ẹrù bá bọ̀ wá bákaná wọn tààwọ̀rù àwùtẹ̀ tààwọ̀rù ní kúlè ṣe ìtàkàáfò wọ́n ni ó وعندما تحل بموضع أو تجلس بمكان أو تنام فيه تقول tí o bá dé àyè kan àbò òjòkó ní àyè kan àbò òsùn ní àyè kan takún ó dá kó sọ wípé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ilé yìí kan tó dáa ká máa sọ ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a nábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam tí ó tún fi kọ́ wa nígbàtí a bá dé àyè kan bóyá travel lápéjúwe àwọn adébì kan ó dáa ká sọ gbólóhùn yìí nígbàtí a bá fẹ́ stay síbẹ̀ so lára nǹkan tí a nábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam tí máa sọ ní bákanáà ká tó tẹ̀síwájú ìkanú àwọn sàhábà ó sọ fún ànábúwa muhammad sallallahu alayhi wa sallam ó ní kúntù jálìtàn inda sallallahu alayhi wa sallam mo jòkó lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba fàjá arọ́jú ní asáàbí ìkanú àwọn sàábé rẹ̀ wá wá fàkọ́lá ya rọ́súlọ́lá ẹni ní òjíṣẹ́ ọlọ́run ọba lòdé tún lẹ́ìlàta akéèké tàmí ní alẹ́ falam anam hata qala ma bá anábìsọ̀lá àtọ́lá ní kí ló ló ṣe ẹ́ qala aqrab ẹnìyàn ní àkèké ó tàwọn qala amma innaka law qulta hina amsayta anábì ní ká ní kó sọ ní alẹ́ nígbà tó fẹ́ sùn أعوذ الله التامات من شر ما خلق لم تضرك إن شاء الله anábìsọ̀lá àtàmká nípo sọgbólóhùn yìí ni ipe àrùdù bí kẹlmáti láìta máti ṣàrì máa kọ́nà akẹ́kẹ́ tó ló tẹ́yìn yìí kò ní ní ẹ lára kò ní ní ẹ lára so ìkànnì yẹn lára àwọn àyíká tí wọ́n sọ gbólóhùn àrùdù bí kẹlmáti láìta máti ṣàrì máa kọ́nà bákan ibòmí ìtàtútù máa sọ anábi sallallahu alaihi wasallam ó ní ma nazala manzilan ẹni tó wá dé ààyè kan bí ó travel àbí nkankan ó wá dé ààyè kan thumma qala ìgbà tó dé ààyè yẹn ó wá ní a'udhu bi kalimati llahi tammati min sharri ma lam yadurru shay'un hatta yartahil anabi sallallahu alaihi wasallam ó ní kankan wò ní ní lára níbi tó wà ní hatta yartahil títí èfi àìyẹ́lẹ̀ ní mandili idalik so ilé jẹ́ ọ̀nà kejì tí a ti máa sọ irú gbólóhùn yìí ọjọ́ náà kejì ta ti máa sọ̀rọ̀ gbólóhùn so eléyìn òní tí afá ìyẹn ibn abizal al-Qayrawani tí wọ́n sọ fún wa wípé máa yí kọ́ ní inda dukhul al-manzil máa yí kọ́ ní inda al-khawf nígbàtí abárí nǹkan tó ń bà wà lẹ́rù ìpé wà tàtà áwọ́dù ní kó lè ṣe ìtàkọ́fù ó sáàdì ọlọ́run ọba ní gbogbo nǹkan tó bá ti ń bẹ̀rù wà ìndàmà tàṣílù ní mọ́dìrín àwọ̀tẹ́jìs makani àwọ̀tẹ̀námùfì gbà tó kan so anabi sallallahu alaihi wasallam ní kó sọ gbólóhùn a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa so eléyìí ẹ̀ka tí ó dá ká máa sọ ni gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tí a mú wá nígbàtà bá ń nọ́ọ̀tì sí ẹ̀mí kan tẹ́rù ń bà wá a sọ ríkúrì kí ni túmọ̀ rẹ̀ أعوذ بكلمات الله التامات mo sáàdì àwọn ọ̀rọ̀ ọlọ́mọ ọba tó pé kérépéré àwọn àfáà ní kùránì ni ó ń rí fẹ́ẹ̀sì yẹn kùránì òun ló ń rí fẹ́ẹ̀sì ilé ìjẹ́ lára ọ̀kan tí àwọn àfáà súnnà bí alimam ahmad alayhi rahmatullah tí wọ́n fi ṣẹ̀rí wípé alkùránì kì í ṣe ẹ̀dọ́ ọlọ́mọ ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ni torí pé tí kùránì bá lọ jẹ́ ẹ̀dọ́ ọlọ́run ọba ni yóò jẹ́ nǹkan tí kò tọ́ ṣírkù ni ó jẹ́ ká ní à ń wá ìṣọ́ pẹ̀lú rẹ̀ ipe ká ní à ń sọ gbólóhùn àròdò kẹkẹlì máa ti lá ìta máa ní ìṣọ́rí máa bá lápá ṣùgbọ́n torí wípé alkùnrin kò kí ń ṣe láti máa sáde eléyìí lójú kó tọ́ fún wa láti sáde ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so bí ìgbà tá a sáde ọlọ́run ọba náà ni nígbà tí a bá sáde ọ̀rọ̀ rẹ̀ sọ alukur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ni zairu makhluk kò ń ṣe ẹ̀dọ̀ ọlọ́run ọba lára nǹkan tí àwọn alimam ahmed àtàwọn míì tí wọ́n fi rẹ̀fíùtì àwọn jàmíyà tí wọ́n ń pe alkùrán ní ẹ̀dọ̀ ọlọ́run oyin so musa di ọ̀rọ̀ ọlọ́run ọba tó pé kéré-kéré tí ó sì dìkú ń bẹ̀ ní ṣárí máa kọ́lọ́kọ̀ níbi aburú ẹ̀dọ̀ ọlọ́run níbi aburú àwọn ìntí ọlọ́run dá ọlọ́mọba subhanahu wa ta'ala kìí ṣàbúrú ṣùgbọ́n àwọn tí ọlọ́mọba dá aburú lè jáde látara wọn ṣùgbọ́n à ń sọ ikú ọlọ́mọba dá aburú ló jẹ́ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam lára tó fi òyìn ọlọ́mọba òun náà ni wàṣọ́rú laysa ilayki wọ́n fi aburú tì sí ọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́wọ́n ọba wọ́n fi aburú tì sí ọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́wọ́n so ìwà ìlẹ́kọ̀ọ́ oníkíyà ní ọlọ́wọ́n ọba oníṣàbúrú ọlọ́wọ́n oníṣàbúrú ṣùgbọ́n aburú lè jáde látara àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba dá àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ tí wa tára wọ́n ò fẹ́ àwọn nǹkan wọ̀nyẹn ó ṣẹlẹ̀ lè hekmatin fún òye kan ọgbọ́n kan ni ó lè mọ iye àwa so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò tẹ́wa lọ́rùn àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́mọba subhanahu wa ta'ala kò rí ní nǹkan pò ń ṣàbúrú kan fún wa ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn àti ó ní kí àwọn kan yẹn máa ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ látara pípé kí a lè rí àwọn ọgbọ́n kan tí kejì kọ́ látara rẹ̀ typical example òun ni òjò tó ń rọ̀ lápèjúwe tójò bá rọ̀ yóò disturb àwọn èèyàn kan tí oníjẹ́ kan lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn kan ó benefit ń bẹ́ẹ̀ àwọn kan benefiti ń bẹ́ sọ́lọ́dà wọn tán benefiti ń bí òjò yẹn dáadáa làwọn rí sí àwọn tí òjò disturb àwọn orí sí nǹkan aburú sáwà lọ́lọ́mọ bá ni lára aṣọ́rù lẹ́sà ilé ìkì àfi aburú ti sí ọ̀dọ̀ ọlọ́mọ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n lọ́wọ́ ní kí nǹkan yẹn ṣẹlẹ̀ bó ṣe so ó ní wisdom tó wà behind rẹ̀ so ló jẹ́ pé anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó ní wà ṣàbù laysa ilayk ilé ọlọ́mọba òun ṣàbúrú àfi aburú ti sí ọ̀dọ̀ rẹ̀ àfi aburú ti sí ọ̀dọ̀ rẹ̀ so bákan náà anábí sallallahu alayhi wa sallam oníká sọta bá dí ààyè kan tí pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa mo sáàdì àwọn gbólóhùn ọlọ́run ọba àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba tó pé pérépéré níbi aburú ẹ̀dá rẹ̀ bákan náà ẹni tó ṣe wípé ó ní àkekèé táwọn tó wò rórun sùmájú anábìsọ̀lá àtàrí àwòbá sọgbólówó ìkáníkó sọgbólówó ni lámtàdúrák hàtà tóṣbìyà so o ní rí ìmìíràn ń bẹ́ láti ti nǹkan yẹn yóò jẹ́ kí fèèyàn ẹ̀ kó jẹ́ nǹkan tí ó lọlẹ̀ so anábìwá muhammad sallallahu alaihi wa sallam wá ní kó sọ gbólóhùn kání kó sọ gbólóhùn a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq afáàní wa mina ta'awudhi àtàkùn lára ìsáàdì ọlọ́mọ ọba òun ni ká tún sọ eléyìí náà a'udhu bi tó jẹ́ ní àpọ́nlé ọ̀bíkẹlmáàtì la ìta máàtì bákaná àwọn ọ̀rọ̀ ọlọ́mọba tó pé kéré alẹ́tì la yíjà wíhùnà bárùn wàlà fàájì èyí tí ẹni rẹ̀ kan àbíkò kíyàn kan ò lè kọjá wàbí asmá ilá ilẹ̀ husna kulliha bákanáà àwọn orúkọ ọlọ́wọ́ bá tó fi rẹwà jùlọ musadi gbogbo ẹ̀ ma alimtu minha wa ma la a'lam èyí tí mo máa ṣí sí mímọ̀ ní sharri ma khalaqa níbi aburú tí ọlọ́wọ́ bá dá wa dhara'a wa bara'a níbi aburú tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó dá wa min sharri ma yanzilu minas sama' àti níbi aburú tó ń sọ̀kalẹ̀ láti sánmà òbí ṣọ́rí ma àrójò fi ha bákanáà níbi aburú nǹkan tí ó ń gúkè lọ wọ̀mí ṣọ́rí ma dára àfi áàbí níbi aburú tí ọlọ́mọ bá dá torí rẹ̀ wọ̀mí ṣọ́rí ma ya kúrújú mìíràn níbi aburú in tó ń jáde láti nulẹ̀ ومن فتنة الليل أو النهار níbi ìdààmú òru àbí ìdààmú ọ̀sán wa min kawarikil layli wan nahar níbi àwọn ìṣẹ̀lẹ̀ òru ìṣẹ̀lẹ̀ ọ̀sán illa tariqan yatruku bi khairin ya rahman àfi ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ lóru tó ṣe ipé yóò mú dáadáa wá ya rahman ọlọ́wọ́ ọba ọba àjọkẹ́ ayé ويقال في ذلك أيضا ومن شر كل دابة ربي آخذ بناصيتها atuma sọ ike musadi ọlọ́wọ́ bá níbi aburú gbogbo dábà tó ṣe pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló mú dání inna rabbi ala sirati mustaqim dájúdájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń bẹ lórí ìlànà tí ó jẹ́ ìtí ó tọ́ tí ó wọ́n gọ́gọ́gọ́ náà ilé ìdá ń bẹ lára àwọn ìwáṣọ tí a nábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti máa ṣe ṣùgbọ́n tí ẹ̀jẹ́ wípé àwọn kọ̀ọ̀kanú àwọn tafà dárúkọ ó lẹ díẹ̀ ṣùgbọ́n àtàwáwò èyí tó ń sọpọ́ tí ẹ̀ ó wà nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìtúlálàáfíà lára wọn kẹta lè máa ṣe láti lè fi wá ìṣọ́ ni máa yí kọ́ ní dẹ̀dùkú ní almanzi ta bá wọlé lára katabẹ́ ká sọ ويستحب لمن a sọ wípé masha Allah la quwwata illa billah a sọ eléyìí ní bàtí àbáwọlé náà ó ní ìmí náà tí àwọn èèyàn máa sọ ṣùgbọ́n yẹn ni kò ń ṣe nǹkan tí ó lálàáfíà láti ọ̀dọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wasallam bó ti ẹ̀jẹ́ pé nǹkan tí ó kọ́mọ̀ tí àwọn ní máa sọ ni ṣùgbọ́n nǹkan tí kò lálàáfíà ni ìyẹn so náà ni ipe wọn ní Ànábì sallallahu alaihi sọ pé idha walaja ar-rajulu bayta tí èèyàn bá wọ ilé rẹ̀ falyaqul وصعيك اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا بسم الله خرجنا wọ́n ní anábìtọ̀ lásán sọ pé tí èyàn bá wọlé rẹ̀ kó sọ ipé aláhùnmá ìní ọlọ́mọba inni as'aluka khairal mọ́ríj mo ń bèèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́mọba orí ní tó ń bẹ́ ń bí wíwọlé wà khairal makhraj bákaná orí tó ń bẹ níbi jíjáde bismillahi wa láṣínà pẹ̀lú orúkọ ọlọ́mọba láfiwọlé bismillahi wa ráṣínà pẹ̀lú orúkọ ọlọ́mọba láfijáde wa ala Allahi rabbina tawakkalna agbára lé Allah olúwa wa wọ́n ní lẹ́yìn ẹ̀yọ́ wa sálámà fáwọn ará lé ṣùgbọ́n àdífì uh, ìkàtí kò lálàáfíà ni gẹ́gẹ́ bí àwọn àfá aláyé bí wọ́n ṣiṣẹ́ lálàyé so àṣùgbọ́n èyàn wọlé tó bá ṣe bismillah so gẹ́gẹ́ jẹ́ pé gbogbo ń ta bá fẹ́ ṣe a ṣe bismillah ilé yìí èyí tí ẹ̀rí fìrin ilẹ̀ ni ṣùgbọ́n ká sọ ilé tí akàtọ́ sí tí kò ní ẹ̀rí torí pé hadith náà hadith tí kò lálàáfíà ní so inṣáàlá àádájú bí wáyé a tún máa tàṣíwájú ní ọjọ́ bí inṣáàlá subhanaka allahumma bihamdik ashhadu wa atubu